your life kó accuse mu sọ́ọ́tì kankan. ṣé ẹ wá ní kí wọ́n gbére yẹn máa fọ́ mi létí. ó yá kúnlẹ̀ síbi tó wà yẹn. à ẹsẹ̀ ń dùn mí. ẹsẹ̀ ń dùn ẹ máa gé ẹsẹ̀ yẹn dànù ni. ẹ má gé ẹsẹ̀ mi. má súnmọ́ ẹ. mo ṣe bẹ́ẹ̀. mo ní kó kúnlẹ̀ síbẹ̀. ojú ọmọ tó ní láárí ojú ọmọ tó ní wà rẹ̀lẹ̀ kí ló wá tó wá kí ló wá ní ọkùnrin tó rí nínú dayọ̀. sọ ibi tí wọ́n gbà wá létí ni gbogbo abá tí ń ṣiṣẹ́ náà gbà tó bá gbà wá létí báyìí wọ́n fún wa lówó ni. tó bá jẹ́ pé o gbá mà ní létí ni nǹkan tí máa ṣe fún ẹ lẹ́yìn o ò ní ẹ̀fà gbàgbé ní ayé ẹ. ó kú ẹ̀jẹ̀ bàjẹ́ kájọ wa báyìí. like an angel in the morning. ìwú nínú mọ́tò méjèèjì ló jẹ́ ti bàbá ẹ̀. you are a man you should know what to do okay. ọjọ́ tí mo bá tún fi ẹsẹ̀ mi bọ́ lẹ́yìn ọmọ àlè ni mi. tags like some willies, nigga. You a silly nigga. Bust down, sleeve chilly, nigga. Yo, bitch with me, nigga, with that drip. From my wrist, nigga, yo bitch hit me, nigga, talking about, Can you hit me, nigga? Bust it quickly, nigga. Ay, of course I can. the Porsche Cayenne. yeah. your bitch on me. Well, low goddamn, might wanna keep her on the leash. Coop two Seahawks coming three. They can't all fit in the coop. Drop the top, they come with me. Bitch, bitch, bitch, bitch, bitch, bitch, bitch, Y'all niggas hate cause I'm rich. I just hit no miss. Elliot for the drip on the wrist, don't miss. See, you can't miss me. Your jewels looking real mystery. Scooby Doo seats in the six speed. Lambo doors go up, down. She like me, I'm up now. I ain't up next. Nigga, I'm up now. Fuck you mean, fuck you mean. Rolly bust down. Diamonds like bling, loud. Lambo doors go up, down. She like me, I'm up now. I ain't up next. Nigga, I'm up now. Fuck you mean, fuck you mean. Rolly bust down. Diamonds like bling, loud. Diamonds like bling, loud. Diamonds like bling, loud. Diamonds like bling, blow. Fuck you mean, fuck you mean, bling, blow. Money stack, ming, yeah, that's how tall it is. Life is a bitch, I adore the bitch. Big blue face got a gorgeous wrist. They hate me, can't afford the shit. Young niggas bands got the orange strip, Poor shit, showing the foreign shit. My kid game like Luke Kane. I pull up in new range. Orlando, that's Bruce Wayne. Billionaire, I'm Bruce Wayne. 50k, that's Luke's change. Different like I'm two chains. Makanaki, my nigga. Ibu Okomuturayo. Oh, bro. Ali Chika. I'm in big trouble. By ourselves. What? So CBS News Chief what happened? Correspondent. I think I sh shot a cop. Where are you right now? I'm still on the scene. I'm confused. Nancy, just sort of take us through the significance Meet me right now. vote and, and what it really means. I don't think this is a surprise. I am up next. Nigga, I'm up now. Fuck you mean, fuck you mean. Bully bust down. Diamonds like blink, loud. Yo, Maka. Boundary like, Come on. mo lọ ṣe deal tí mo sọ fún ẹ e, ìgbà tí mo débẹ̀ mo mo gbọ́jà fún wọn gbowó fún mi as I was about to turn around mo kàn rí i pé ó fa ìbọn yọ so èmi náà kàn fa tèmi mo kàn ṣùtà ẹni fuck fuck ìkejì sá lọ so bí mo ṣe ní kí n sáré gbé owó kí n máa lọ mo kàn rí i pé police badge ó jábọ́ lára ẹ̀ ni. this is serious. ẹ wo kò sí ṣe kò sáà èkó yá. I can't do that. They will find me. You know, the United States has extradition law with Nigeria. They will find me. Yeah, the Obasanjo sounded in 1999. Yeah. Eh, but ah, Nigeria be now. A lè sá lọ in war or day somewhere like that. I didn't live a low profile life. Th that means I'll be running all my life. What, what kind of life is that? A free one. I know you're not thinking what I think you're thinking. I gotta turn my, myself in. What? That's crazy. Do you know what they do to cop killers? They will give you life or fry you. But, but at least I'll be at peace. Maybe, maybe this is my fate, you know? I can't let you do that. We could find a way out. Please, don't do this. Sounds good. But if I run, I would never know peace. The, the guy I shot, what about his family? Huh? You're being selfish, bro. What about your wife? What about our family? Well, you're my twin. They're your family now. And I know you will take good care of my family. I won't need this no more, bro. o mọ nǹkan tó ń ṣiṣẹ́ as long as the sun shines, light up the sky we need to get the You crying? I'm not crying, man. There's something fell in my eye. Good afternoon, sir. Yes, uh, I have a reservation here. My name is Dabe Adekola. Yeah, we are aware, sir. Okay, very good. Um, so what do I do where? No, can we have your bag? Okay, fine. Hey. Kabiru. Get my bags. Kabiru. Hmm. opportunity ńlá lélẹ́yìí jẹ́ fún mi tí n bá dẹ̀ ní ìṣẹ́ mo lè má rí irú ẹ̀ mọ́ come to think of it mi ò ṣáà lè máa ṣọ owó. what. ṣé bọ̀bọ̀ yẹn ti bẹ̀rẹ̀ anything. bẹ̀rẹ̀ anything kò bẹ̀rẹ̀ anything. bọ̀bọ̀ yẹn ò tí bẹ̀rẹ̀ nǹkan kan lọ́wọ́ ẹ̀ bẹ̀rẹ̀ nǹkan bíi báwo kí ló ń mì. kí ló ń ṣe náà ṣé òun kọ tí mo sọ ní. that guy is so cute bó ṣe fine ó ga ó wá sí gbọ̀lẹ̀. wo accent ẹnu rẹ̀ gan lásán ah mo ń trip ni ah. tómi tómi ṣó ara ẹ̀ Hmm. That guy is mine. Anyway. <laughs> Sure, me ò tiẹ̀ ní time àti my best friend the best girl ló máa win. What mi báyìí the best girl ṣíwọ́. Wàá Why wàá rí nǹkan tí màá ṣe wẹ̀ wàá bẹ̀rẹ̀ bíi ti last time yẹn ni ṣọ́ọ̀tù gbọ́ màá ṣe wèrè fún ẹ My change ẹ̀ ah you know, you know tẹ̀ ti ń already. Besides, who lè má ever jáde lẹ́wọ̀n. They might even kill him ní Táíwò tó jẹ́ pé ó mojú owó ju anything lọ. Màkànákì òṣà ó ah, tí ì ni ah, ọ̀rọ̀ wa ti ti change o. Ah, But why are you changing the plan all of a sudden? Mo ń wò pé profit tó wà lórí business yẹn ó ti kéré jù fún mi náà ìwọ sit out on this deal profits tó yẹ kó rí máa fún ẹ ẹni ìwọ náà ló máa ló máa execute ẹ. I get your point but ah. but kí ló dé tójú ẹ rí báyìí náà. As your lordship pleases. Kìkì ní tẹ́lifà mo fẹ́ bẹ́ẹ̀ discuss nǹkan kan. Eh? ṣó mọ̀ pé tí a bá ọmọ ah, kan jẹ́ kí n lọ lọ gbé kìíní yẹn a lè discuss better ṣùgbọ́n. bling blow dance like bling. owó tí mo bẹ́ẹ̀ sọ yẹn mo wá gbà náà wo owó yẹn mi lè fún ẹ ó di July n tó lè fún ẹ mo expect owó kan bẹ́ẹ̀ july kẹ ah, nti mo need ohun yẹn fún wa time sensitive mo need ẹyin sin na wo ìwọ need my only hope o mo ìwọ ni mo gbẹ́kẹ̀lé má disappoint me i need it badly wo àyè bí àwọn owó kan náà they are with you mi ò lè má The things are tight right now now. Táíwò ó hmm? jẹ́ suggesting kan owó tó fẹ́ kó fún èmi ó hmm. ṣe kan fún brọ́dẹ̀ jẹ́ kó lọ fi ṣe nǹkan tó fẹ́ ṣe. wo kenny understand the business ó mọ̀gbà tí mo ti promise ẹni wo mi ò fẹ́ kó di gbèsè sí mi lọ́rùn òun understand better tó bá di july àwọn ìgbà máa fún ẹ mi ìṣàní mi fún ẹ mo ní kó dúró di july that's all just just just be be, be patient. chika o ṣe máa dúró de july náà ni. Abi, hmm, mo try ah uncle Kenny ǹjẹ́ Táíwò sọ fún mi pé a máa ṣe marriage. ṣé lè wá òkè ṣá màkànákì ti níyàwó náà tíyàwó ẹ bá mú ilé ó máa sún jẹ ni. uncle Kenny. Mm, hmm. oh yeah yeah yeah um, congratulations. ẹ ṣé jàre. Ah, ah. <laughs> mo ní kí n jẹ́ kẹ́ náà ni o. Diamonds like bling, blow, diamonds, like bling, blow, diamonds, like bling, blow. Ànáwó ènìyàn, pẹ̀lú gbogbo ìyà tí mo ti jẹ, màá já yorí mi màá sì máa ti fún agbálẹ̀ wọn tó wà. <laughs> Èmi Gbàgbẹ́sì Adékọ́lá, I'm now a big boy. range. Orlando, that's Bruce Wayne. Billionaire, I'm Bruce Wayne. 50k, that's loose change. Different like Hello. chains, bank accounts, muscle in my cars, made a few gains. It's big show like I'm seven foot over 350. I know I'm wavy, but fuck, I look like with a 360. And your bitch on my spear, nigga, like she's Britney. I'm up now, I skipped the line. <laughs> Please forgive me. Lambo doors go up, or down. She like Don't be like that, babe. I promise. As soon as I'm done with all my dealings, coming back to you. Okay. But I'm gonna miss you. I'm gonna miss you more. You know what I want from you? What? Prayers. Be Kima Lori, Kingdom Abori. You know this song, right? Ire, ire, ire, ire, ire, ayo. ó ń pè ọ́ you see my darling ní agbára ọlọ́run wàá mú rẹ bọ̀ gbogbo nǹkan tó fẹ́ lọ ṣe lọ́rùn yẹn ó máa já sọ pẹ̀lú sí darling ọlọ́run bá mi rọ láìfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ ọlọ́run bá mi rọ láìfẹ́ tí mo ní sí ẹ̀ àti wípé látìgbà tí mo ti pàdé ẹ̀ ó wò fìyà jẹ mí rí ó ń kẹ́ mi ó ń kẹ́ mi ó máa ń kẹ́ mi bí ẹyin ni ṣùgbọ́n ìdáre tí mi bá tẹ̀ láyọ̀ mi ṣàdúrà fún ẹ ẹlẹ́dàá mi kan ṣàdúrà fún ẹ. Hmm. You know I love you. I love you more and I know this. Alright? Tata bá ní à ń ṣe léyìí, flight mi. Oh yes, that's Let's get going. All oh, right, darling. Don't be like that. Okay, fine. I won't be like that. <laughs> to lásán ní báyìí kan. wáyé tó ṣe máa fi ahọ́n fẹ́ràn fún mi láì ní fún mi jẹ kò tiẹ̀ bójú ẹ̀yìn mọ́ rárá. ó kàn dá mi sí àdánwò ìfẹ́ mi. mo forí tì tì tì tì tì tì tì tì tì mi ò máa rí eégún tí ń jẹ́ àjìkẹ́ Ah. true. That's true, dear. I'll wait for you. Àmọ́, kàkà kí n tẹ́, kàkà kí n ṣe sí, ti dé kí ni mo fẹ́ ṣe. wo ò ní problem ọlọ́run ló fi mí ṣàdérọ́pò fún wo gbogbo nǹkan tó bá fẹ́ ni màá ṣe in fact ẹlẹ́dàá màkànáàkì màmá gbàdúrà fún mi kò sẹ́ni tó gbọ́n bí ọlọ́run besides we are identical twins listen you've been on my mind for a long time I fell in love with you the first day I saw you. wo Màkànákì ò lè tọ́jú ẹ bí mo ṣe máa tọ́jú ẹ ti wà. I'm confused. Marry me, please. Huh? Yeah, be my wife. Alright. pọ̀ sí o. òun rèé wàá ṣeré ó ẹ̀dá báwo ni wáyé tó fi pẹ́ tó ìnà ọ̀ tí ń retí ẹ̀ látàárọ̀ ẹ̀ bọ̀ clean ẹ̀ jù lọ ó ní tọ́jọ́ lẹ́yìn àwọn ọmọ yẹn àárọ̀ ìwọ̀n fọwọ́ everything bùkà tí mo wá ṣe mọ̀. ok ok eh, no problem no problem no problem but it's okay o gbọ́ o ṣe thank you ọ̀yà eh, wa máa lọ. <laughs> àṣe owó yàtọ̀ sówó èmi gbà bẹ́sìkì fúnra mi ah, màá náwó èyí tó jẹ́ pé sẹ́ẹ̀ ibi tí màkànákì wà bá inú ẹ̀ ẹ̀ máa gbàdúrà fún mi ni pé mò ń ná owó ah, àwọn ọ̀rẹ́ kò dáràn torí pé ẹ̀rù máa bà wọ́n ara ni wọ́n mo ti dé fún bọ́ọ̀sì ah, ó let's go there gba bẹ́sìkì tó ṣọ́. Yeah nítorí ló ń ṣe ṣe rè o ah, mo láwọn ọ̀dà wọn tí mo ọ̀dà náà you know. Kẹ́hìndé báwo ló ṣe ṣe. Ah, ah. bíbí mo ti dé Chika you are looking at the biggest boom in Lagos right now. Eh? Yeah. Like I told you, I want to kan ṣẹlẹ̀, máa ṣàlàyé like in details. But I'm coming. Láì ti dé owó ọlọ́run mi tó ń báyàn kalẹ̀. I'm blessed. Ṣé o yẹ? Orí bẹ́ẹ̀. Àwọn òrìjẹ́ ká wọlé. Ká wọlé. Ká lọ sọ̀rọ̀. Ká lọ sọ̀rọ̀. Ah, yes. Bí o ṣe rọra ń gbé. ohun tó bá ti dé ń pariwo sọ̀rọ̀. mo rí já wọlé mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ <laughs> eh? I fall in love too quick. I'm heavily flawed, heavenly Lord, breaking my heart. I did it again. When will I learn? I've broken some hearts. I guess it's my turn. I fall in love too quick heavily flawed, heavenly Lord. I fall so quick. my emotions. Yeah, cause every time I get into it, I'm always so open. Yeah, the women I don't give attention to love me forever. Yeah, the women I love, they don't even want my sweaters. <laughs> you and I, those my favorite letters. Yeah, you don't agree, you feel you can find better. All cause I show I care. Damn, this shit make me sick. Yeah, I guess I fall in love too quick. pẹ́ ká tó wá rí yín mi ò bínú inú mi dùn láti rí ẹ báwo wá ni ìkejì ẹ ń kọ ṣé ẹ ṣáà já. àmọ́ ah, mi àjà o. <laughs> in fact gangan ló ní tó bá ti dé nàìjíríà ọ̀dọ̀ mọ́ mi ni kó lọ o gbogbo nǹkan tí mo fún ẹni kókó fún wọn. mo jẹ́rìí ẹ̀. mo ti gbọ́ bọ̀ nǹkan tó sẹ́ni ló ṣàwánú mọ́tò. ìyá mo jẹ́rìí ẹ̀ ah, mo jẹ́rìí ẹ̀ o ọlọ́run máa wà pẹ̀lú yín o. Ah, Kẹ́hìndé ìwọ ni mò ń wò báyìí. mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá mi yí ẹ padà o ah, Ọlọ́run. Um, mọ́mí mo ní láti lọ ṣe àwọn kankan ní ẹ̀sẹ̀. oh South Africa. yeah South Africa so tí n bá dé mọ́mí èmi náà máa tọ́jú yín gan-an in fact máa tọ́jú yín jù táyé lọ. <laughs> bí o bẹ́ẹ̀ ni tiẹ̀ rí <laughs> ọlọ́run á fún wa. Hey ọlọ́run kúkú bá mi pèsè fún gbogbo yín bí ṣe ń tọ́jú mi báyìí ọlọ́run àtọ́jú wọn náà wò ó ẹ ká má lọ jẹun. àmọ́ mi kí n tó gbàgbé um, èmi ni mo stop wọn ní ọ́fíìsì pé kí wọ́n má send owó tá a máa ń fún yẹn monthly yẹn ó láwọn kankan tí mo ní láti restructure tí má ti ṣe tán á dá padà then of course I'm a son with increment ṣe gbọ́ ọmọ bẹ́ẹ̀ bá ṣe máa ní mo fara mọ́. ọlá wà pẹ̀lú wọn náà ọlá àtọ́jú gbogbo yín o ẹ̀yin náà jẹ́ wọn mọ́ o ò ṣe mo dúpẹ́ wo jẹ́ ká wa lọ jẹun ah. bó ṣe pè mí ni mo ti sáré bọ́ sí kíchìn ni mo ti dáná torí ẹ̀ lè lóró ilé ìjẹ níbi tẹ́ ẹ wà ata ilé ó dùn tí. mo ti ní ìsọ̀njẹ everything tó bá ní gbé wa máa jẹ everything. <laughs> kíákíá mo ní ẹ ọmọ mi ń bọ̀ jẹ́ n wá nǹkan ṣe fún. <laughs> mọ́mì hmm, my dear. ilé ìkọ́ ayẹ̀tì tó yìn kọ́ kò tí ì dé láti school ni. Tóyìn school eh, ó mà l'accident ah, àtọ̀sẹ̀ mẹ́ta láti kò sí. tó bá rí owó iyebíye tán ní kaná lórí ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mi tẹ̀ gbúrò yín ìwọ̀n bá tèmi náà ní ni mò ń ná lé lórí ọlọ́run bá mi ṣàánú ẹ̀ ni. bàbá wa wà lára ẹ̀ báyìí. ara ẹ̀ ti ń balẹ̀ ara ẹ̀ ti ń balẹ̀ ẹ̀ àti dúpẹ́ náà. ẹ má ẹ mo ti dé ìsìn. We'll allow my will take care of it. Oh man, Shame. this is Shame. this is wow. Mm. Mm. Ah. Oúnjẹ ìyá yeah, Oúnjẹ ìyá Yeah, yeah, baby. àbèjì. Mami, ọ̀rẹ́ ń dára wọn ń dára wọn ọmọ ìyá ń dára wọn ọkọ àtaya ń dára wọn ṣé ó wáyẹ láwọn ìbejì tàbí lọ́jọ́ kan àti wákàtí kan ó dára wọn ìṣẹ́jú kan bàbẹ́sì bàbẹ́ ìdájọ́ bá dé ta ló máa rẹ́sìkì kò sí yóò. ọkà yán Go? Yes, we are. All right. Are you comfortable? Yeah. Are, you? you? I'm I'm super comfortable. Are you happy? Yes, I am. You know I'll do anything for you, right? Oh. anything. Just ask me. gbogbo nǹkan tó bá fẹ́ mo láti ṣe. ó ṣe. Mm-hmm. hello. no no no no no no no no I won't go for that no. tẹ́ ẹ̀ bá lè get kọ́lọ̀ tá a fẹ́ then just forget it ẹ máa lose business mi nìyẹn a fẹ́ red ẹ̀ ń lọ gbé white wá who wants that no no no no get it or that's it. ah àwọn pípọ̀ ìbàjẹ́ ṣá àwọn ní ọkàn ó ní jíìpù yẹn ti dé ipe yẹn but àwọn ò rí kọ́lọ̀ tá ọ̀dà ipe white làwọn rí we didn't order white. ẹ eh, babe tó bá jẹ́ white náà ni ẹ jẹ́ ká rà no kọ́lọ̀ tó ti fẹ́ ló gbọ́dọ̀ get there's no reason for us to be you know no no no it's not done owó tá a fẹ́ náà ṣe ọmọ kékeré ọmọ kékeré owó náà. I know but tó bá jẹ́ white then it's still good no no let them find the color. there are too many dealerships all over Jukama. káwọn máa jẹ́ káwọn kan máa hold out no it's not done. tọ kò sí wàhálà tó happy now. i'm happy you're trying. <laughs> okay. Thank you. No problem. ànákì kejì mi ìbu ọkọ̀ chika mo ti dòwó olúwo owó tó o gbé fún mi mo ti ń o àwọn nǹkan kan tí mo dẹ̀ fowó ṣe pọ̀ in fact mo believe pé ẹlẹ́dàá ẹ̀ máa ṣàdúrà fún mi nítorí mo ti ra latest GL Jeep Mercedes chika wà nínú bedroom báyìí o àṣẹ̀ṣẹ̀ <laughs> gidi yẹn tán ni rere just like you always told me àwọn properties ẹ no next by you. nítorí mo máa gbà mo dẹ̀ máa tà wọ́n after all èmi àti ẹ mọ̀ pé amẹ́ríkà ń fojú re wo àwọn èèyàn tó ṣe nǹkan tó ṣe seventy years sísìn ó ṣe wà níbẹ̀ yẹn <laughs> kí n tó gbàgbé mo lọ sọ́dọ̀ ọmọ mi wá. Ah! mọ́mì de kúùkú o mọ́mì de kúùkú o mo jẹ iyán pẹ̀lẹ́fọ̀ ògúnfe pọ̀nmọ́ ṣáàkì minus ẹ̀dọ̀ <laughs> my guy he wasn't there anyway mo ní àbúrò wa ó síkì mo dẹ̀ ra provision two thousand naira fún wọn ṣá tó ti yẹ kó má dàbí pé yóò dá sọ́rọ̀ wọn. Eh, àmọ́ o ilé ẹ̀ tó wà ní Lẹ́kì yẹn mo máa tà á mo ti rí báyà fún owó ẹ̀ kò sí nǹkan tí fẹ́ fi ṣe ju pé kémi àti chika amaka mi ká fi travel lọ sí thirty two countries péré ká set new world record in our family in Nigeria as a whole <laughs> anyway wo mo ṣe ra bàtà oní kọ́kọ́rọ́ kan ni o àwọn ọmọ kó lè já sí inú ẹ̀wọ̀n ni wọ́n wà bùsẹ́mì náà ń pè kọ́kọ́rọ́ mo tún ra bẹ́ẹ̀tì ẹ̀tún má ṣì ni wo owó dùn náà owó dùn náà mo dúpẹ́ gan-an nítorí pé you are my blood mo dẹ̀ mọ̀ pé èmi náà mo lè jogún ẹ̀ kò sẹ́lómìn ṣó ti yẹ báyẹn ẹ̀ màá tún màá tún máa kọ lẹ́tà sí ẹ̀ màá máa jẹ́ kó mọ bí nǹkan ṣe ń lọ ó yá ire o ọ̀rẹ́ ń dára wọn ń dára wọn ọmọ ìyá ń dára wọn ọ̀tàyà ń dára wọn ṣé ó wáyé láwọn ìbejì tàbí lọ́jọ́ kan. ló lè máa ṣe fóònù kẹ́hìndé tí fóònù kẹ́hìndé ò wá lọ àtẹ̀kùn ni mo ti ń try ẹ̀. ṣé kìí ṣe pé ọmọ ìwà tàn mí ṣá. mọ́mi ọjọ́ tẹ́ ti sọ pé bàdá mi kẹ́ni wá sínú ilé wọ́n kí wọ́n gbé mọ́tò wá ni mo ti ń wò pé ṣé kò kìí ṣe pé wọ́n lọ yá mọ́tò yẹn. tí ò bá kí n ṣe àìsílẹ̀ ajá tó mú fagùtàn ṣóde tí ò bá kí rí bẹ́ẹ̀ kí ló fẹ́ kọ́ mi láti máa retí oore láwọn ọ̀bọ̀dá mi kẹ́ni èmi ò retí oore ọwọ́ wọn o ẹ ṣáà túbọ̀ máa try nọ́ọ̀bà yín kọ́lọ́n ṣáà ṣọ́bọ̀dá mi tá ìdílé àtàlàáfíà máì ti jẹ́ ká kọ̀ndẹ́mẹ̀ èmi ṣì gbà pé gbogbo ohun tó ń ṣe yìí kò lówó lọ́wọ́ ni tí kẹ́ni bá lówó lọ́wọ́ ṣó máa máa ṣe gbogbo ohun tó ń ṣe yìí mo gbàgbọ́ wípé ó máa rántí wa nínú ilé yìí. I fall in love too quick. Babẹ́ heavenly flawed. Heavenly flawed. Àwọn tí wàá sọ nìyẹn. Lọ́yà lọ́yà. Torí ṣẹ́ta ń ṣe èèyàn gbọ́dọ̀ wà smart sínú gbogbo kan eh, if not ó máa wà outdated anyway. lọ́ọ̀yà. nǹkan tí mo kọ́ ni pé bí ọlọ́run ṣe kọ ọ̀rọ̀ táyé ni. lọ́ọ̀yà ọwọ́ yín ni gbogbo ẹ̀ wà o bẹ́ẹ̀ ṣe máa transfer àwọn documents into my name òun ni o. mọ́ọ̀rì. bẹ́ẹ̀ bá lè ṣe tí gbogbo nǹkan tí mo expect bá bọ́ sí mi lọ́wọ́ lọ́yà lọ́yà máa jọ yín lójú. ẹ yes omi ilẹ̀ ah, ah. má wọrí babesky má wọrí máa correct gbogbo dọ́kúmẹ́ǹtì lọ́sẹ̀ àti wípé tó àwọn fi di thursday this week torí èso wọn ni àárín wọn máa lọ́wọ́ ẹ̀ all the accounts the contracts wọn hundred ẹni máa jù padà sórí pé. lọ́yà lọ́yà ṣé kò ní sí wàhálà o. kò ní sí wàhálà ah so mo ní máa change gbogbo ẹ̀ as matter of fact tó bá dé èmi ni máa dúró as pé o ti gbà fún ẹ. lọ́ọ̀yà wá wá tó bá wò tó bá tẹ̀wá sọ́kò kẹ́ ó di bàrángìdá tó wà pẹ́yìn méjèèjì identical twins ní ẹ̀jọ̀ra fọ́ lójú wo tó bá gbé wá wá gbé bí wọ́n bá ṣe gbé wá náà ṣe máa gbé fún no problem. Ah! ṣá máa gbádùn tiẹ̀. <laughs> Eh, mo ti gbà kí n sọ fún yín Yes, company ẹ̀ tó wà ní àjà yẹn eh. royalty group yẹn oh yes yes yes wọ́n ti hand over monday oh mi nẹ wọ́n ti hand over fún ẹ wọ́n náà hand over fún ẹ <laughs> ah, ẹgbẹ́ mi ni ah, barrister Dayo Ayinike barrister wọ́n gbọ́dọ̀ hand over fún ẹ ilé ah, ìwòmọ̀ tẹ́lẹ̀ ni anyway <laughs> bó ṣe wá rí báyìí nípa tí wọ́n ti fún ẹ ní gbogbo ìwé yẹn hand over fún ẹ o gbọ́dọ̀ celebrate separately. separate lọ́ọ̀yà ṣé bá a ti wà lórí pàrọ̀ kan rẹ̀. pàrọ̀ òun la wà lórí ẹlẹ́yìí yàtọ̀ ah, ọlọ́ọ̀ṣẹ́ ìṣẹ́lẹ̀ tó bá sọ̀rọ̀ mi ó bá ń wẹ̀ ń fún mi láyọ̀ tọ́ ni. ẹ kò sí problem. ẹ ẹ wàá sọ̀rọ̀ ni. Baby. Huh? Nǹkan kan ṣẹ̀wá sí mi lọ́kàn. Kí ni? tó bá rí èmi àtọkùnrin mi tàbí jọ ń ṣeré lórí bẹ́ẹ̀ báyìí kí ló wàá ṣe. What, what kind of bad imagination is that? That's just a question like kí ló máa ṣe. ó mọ̀ mí pé mi ò ń pẹ́ bínú. ẹ mo mọ̀. na so ti, tírú ẹ bá ẹ bá ṣẹlẹ̀ òkú mẹ́ta ma bọ́ le. what. Yes. I, I will kill him, ah. kill you, and kill myself. Abba. Yes. Ah, eré ni No, no, no, no, no. Ó mọ̀ mi ṣe eré báyẹn mọ́. Oh, mi, eré ni mo You you mean the world to me. Ah, I know. <laughs> You're my joy. Can one stupid man come near you shall die. Eré ni mo ń No, no nígbà mi ṣe máa o jẹ́ kí n máa ro kúrò now you should stop it because the mind is very powerful. I know that. tí nǹkan báyìí ever come to fruition we all gonna die. bébí eré ni mo ń ṣe mo ń bẹ ṣeré ni. Don't, don't play with me like that. You, you know I'm, I'm very sensitive. Má bínú. àmìlẹ́kùn àmìlẹ́kùn èkejì mi o you up now? Lucia, why aren't you sleeping? Orun Makanaki mi. Are you sure he's not going to come out? Michael ti báwo? Mo sọ Michael is gone. Wo ẹsẹ̀ tó ṣe serious gan náà, ọlọ́pàá ló pa. Ó lè mọ̀ pé Amẹ́ríkà ò kí n fojú rẹ̀ tó pọ̀ ọlọ́pàá. Kó tó tiẹ̀ rò pé seventy years from now, kò till the lè is done forever. Fate ti ẹ̀yìn yìí Are you sure? Yo, I'm a 100% sure. You know what? I'm a thousand percent sure. Let's get some sleep. What, what happened? Did you have a nightmare or something? It's just in so my Get it out of your mind, okay? You're good. Get some sleep, please. I want to see you lay down because I can't sleep well. omi jẹ́ ń bẹ lójú mi bẹ lójú mi wánu omi jẹ́ ojú mi nù èkejì mi ò mà ní kàgbá kọ́ jàre wá èkejì mi rẹ̀ mí lẹ́kún rẹ̀ mi ò èkejì mi. Uncle Kenny. Uncle Kenny. Ah. Uncle Mo What are you doing here? Oh, it's a very long story. Ṣẹ̀rí àwọn kọ̀ọ̀kan ló ṣẹlẹ̀ nílé tá à ń gbé tẹ́lẹ̀. Mm-hmm. Mo dẹ̀ try àti reach Taiwo, gbọ́ But nọ́mbà tó fún mi kò sí lè tó lọ mo tẹ̀ lọ sọ́dọ̀ màmá pé bóyá wọ́n gbúrò ẹ̀ wọ́n náà jẹ́ kó yé mi pé wọn ò rí bá sọ̀rọ̀ láti ọjọ́ yìí náà so ìgbà tí mi ò dẹ̀ rí tí màá lọ ni ṣe wá ń no no this is this is no no this can't be. uncle Kenny mi ò ní choice ni ṣẹ́yìn mọ̀ pé tí wọ́n bá ń sáré kó má tẹ kó má tẹ tó bá tẹ eré kó má kú náà ló wọ́n máa sá ẹ bọ̀ kì í ṣe bíi ti báyìí not while i'm alive ni nǹkan kan máa ma ṣe ìwò ni ah ah it's impossible look mo wà ní rush gan mo sáré wá lo atm ni so yẹ gba card mi this weekend call me we'll sit down and we'll, we'll fix it so yẹ no no no no not while i'm alive i can't believe this tunrayo no no no. lákì kejì mi ìbu owó ọkọ̀ chika ògbólógbò tó ń ṣàṣẹ níwájú ọlọ́pàá tó bá rí chika nísìn ò lè dá mọ̀ mọ́ ó ti wà nínú oyún o scan dẹ̀ sọ pé twins ló wà níbẹ̀ mo inú mi kàn tiẹ̀ dùn ní wípé mo believe pé mo sọ ẹnu mo títí regain ẹ because tí first one yẹn bá dé ìtò bá kọ́kọ́ jáde màá kàn sọ ní Michael ni so màá fi máa rántí ẹ gbogbo rẹ tó ti ṣe ní ayé mi ah I love you guy anyway mo rí Motúnráyọ̀ ní ghetto last week o ghetto tí wọ́n ń gba igbó steady steady lẹ́gbẹ̀ẹ́ hmm, àánú mi ṣe gan but èmi fún ní fake number ní o nítorí pé owó yìí ò tó mi ná mi ò dẹ̀ lè fún ní nothing ṣíṣe inú ẹ̀ àwọn properties ẹ pátápátá ló wà lọ́wọ́ mi pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́ọ̀yà dàpọ̀ ah, mò ń ná owó yẹn mo dẹ̀ ti yàtọ̀ nọmba one bọ́là ni mí lẹ́kọ̀ọ́ yìí ah, wò ó jẹ́ kí n sọ fún ẹ nǹkan ti yí padà mo tún ṣe ọ̀ọ́dà àwọn jíìpù kan ní ìsinyìí mo customize ẹ bentley ló ṣe bentega náà ń porúkọ ẹ <laughs> gbogbo owó yìí ní bentega ọwọ́ mi ga <laughs> so bó ṣe rí nìyẹn o ọpọ́n ti sún ṣó ti yẹ báyẹn mm, mo kàn tún ní kí n tún sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹni kó lè mọ bó ṣe ń lọ nígboro because èèyàn kọ́ ṣàgbọ́dọ̀ fún ẹ rìpọ́ọ̀tù wá àṣàlẹ̀ o ṣáà ti kù eh, so gbọ́dọ̀ mọ bó ṣe ń lọ eh, so bó ṣe wà nìyẹn màá tún máa pè ẹ́ ṣó ti yẹ eh, èmi náà ni Gbàbẹ́sìkì adékọ́lá yàwó èrè o. Báwo ni? Ah, ah. Kí ló fẹ́ jẹ? Ṣé nǹkan tó ń mi jẹ? pẹ̀lú nǹkan tó sọ mí dàbà yìí. ọ̀ tí ì rí nǹkan kan ṣé tó ti já lóde lè tán màá tún gbé mi ìlú ẹ̀. Ah, ah, you're so nasty. Ah, only when it comes to you I oh. miss you. miss you too. kí ni wọ́n sọ lọ́sibítù. Uh, doctor sọ wípé the twins are fine. Yeah. But then You must n má stress ara mi kí n exercise. Ah, okay, you sure dey not They're sure pé wọ́n sọ fún ẹ exercise. Mm -mm, get your mind out of the gutter. Well, sọ anything about exercise. Eh, kí ló <laughs> Anyway, you know I was reading somewhere pé exercise is the best thing for a pregnant woman. <laughs> Anyway, look, we'll go to Dubai for a month just to uh-huh. relax. snacks. Oh, thank you, baby. Would you like that? Mm-hmm. right. But hey, listen, I prepared some food for you. You're running. Mama, couldn't believe me. Hey, I just went to the kitchen. Hey, we got jalo. Okay, we to pretend. Yeah, baby. Nigga, bust it quickly, nigga. Hey, of course I can. the Porsche guy, yeah. You bitch on me. Nigga, nigga. <laughs> Má jẹ́ kán wọn akátá èrè ẹ̀ bí kùtì rẹ̀. I gbogbo lẹ́tà tó gbà ló jẹ́ ó dẹ̀ lójú ẹ̀. I wasn't selling cocaine, man. This little punk won't have the chance to double cross me like this. And he got the nerve to show it to my face. Hmm. Ignore her Diamonds like bling, blow. Diamonds like bling, blow. Diamonds like bling, blow. Diamonds like bling, Thinking that it was um, because of that whole documentary. Yeah. Yeah. But it's crazy how the family got So they're saying they just brought him out because they wanted. Well, he, he killed. How come no no no strict person? And then they took a little picture. Like, oh yeah, we got him. Ẹ̀kẹ́jì tags like some willies, nigga. You a silly nigga. Bust down, sleeve chilly, nigga. Yo, bitch, with me, nigga, with that drip. From my wrist, nigga, yo, bitch, hit me, nigga, talking about. Can you hit me, nigga? Bust it quickly, nigga. yeah. Of course I can. Ay, yeah. The Porsche Cayenne. Yeah. Your bitch on me. Below goddamn, might wanna keep her on the leash. Coop two seahorses coming three. They can't offer in the coop. Drop the top, they come with me. Bitch, bitch, bitch, bitch, bitch, bitch, bitch. bitch. Y'all niggas hate cause I'm rich. Yeah. I just hit no miss. Elliot for the drip on the wrist, don't miss. See, you can't miss me. Your jewels looking real mysteries. Scooby Doo seats in the six speed. Lambo doors go up, down. She like me, I'm up now. I ain't up next. Nigga, I'm up now. Fuck you mean, fuck you mean. Rolly bust down. Diamonds like bling, loud. Lambo doors go up, down. She like me, I'm up now. I ain't up next. Nigga, I'm up now. Fuck you mean, fuck you mean. Rolly bust down. Diamonds like bling, blow. Diamonds like bling, blow. Diamonds like bling, blow. Diamonds like bling, blow. Fuck you mean, fuck you mean, bling, blow. Money stack, ming yeah, that's how tall it is. Life is a bitch, I adore the bitch. Big blue face got a gorgeous wrist. They hate me, can't afford the shit. Young niggas pants got the orange strip, poor shit, showing the foreign shit. My kid game like Luke Kane. I pull up in new range. Orlando, that's Bruce Wayne. Billionaire, I'm Bruce Wayne. 50k, that's loose change. Different like I'm two chains. Bank accounts, muscle in my cars, made a few gains. It's big show like I'm seven foot over 350. I know I'm waiting, but fuck, I look like with a 360. And your bitch on my spear, nigga, like she's Britney. I'm up now, I skipped the line. <laughs> Please forgive me. Lambo doors go up, down. She like me, I'm up now. I ain't up next. Nigga, I'm up now. Ah. Fuck you mean, fuck you mean, really bust down. Ká má parọ́, inú ẹ̀rọ gan ni o. gbogbo àlàyé tó ṣe fún mi yìí pátápátá. Tó bá jẹ́ pé èmi ni ẹni tí mo ṣe láǹdì ní Nàìjíríà báyìí báyìí tí mo ti dé Èkó. Èmi máa pa ni. Yes, because nǹkan tó ṣe yẹn in the book of street fuck up ni wọ́n máa ń pè and any fuck up must take off ó lágbára àwọn èèyàn dangerous gan-an but come to think of it kí ló gbé wọ gangan dẹ́wọ̀n. Nika hmm? mo mo mo regret pé mo bá wọn ṣe shady business tí mi ò bá wọn ṣe cocaine mi ò ní ní ní reason láti gbébọn tó fi di pé mo máa pààyàn ìbànújẹ́ àti ìtìjú ńlá ló jẹ́ fún mi. Ah. ó lágbára o ọ̀rọ̀ tiẹ̀ yìí lè kọ́ máa pè ní ọ̀rọ̀ pọ̀nù òwe kọ́bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọpẹ́ ló máa dá lọ́dọ̀ lọ́hùn. Ah because that's the only thing i can say for now ọpẹ́ lèmi lè máa bẹ dá lọ́dọ̀ Ọlọ́run. mo dúpẹ́ pé ọlọ́pàá tí mo pa òun ṣe ọlọ́pàá hmm. àwọn criminals kan ni wọ́n pa ọlọ́pàá wa lò bàjẹ́ nígbà tí wọ́n ṣe gbogbo investigations ẹ̀ ni judge ní pé kí wọ́n fi mí sílẹ̀ inú àwọn family ọlọ́pàá tí wọ́n pa yẹn inú wọn kàn dùn ni Hmm. in fact ìkànnì wọn ló sanwó tíkẹ́ẹ̀tì mi wálé. God is great. onílọ́ọ̀k gan-an Makanaki onílọ́ọ̀k ah, gan-an ọlọ́pẹ́ gidi ni ẹ̀ bí ìgbà tábà ni ọlọ́run tó wá lò wọ́ láti ṣoore fáwọn yẹn àbí ah. bọ̀ pẹ̀lú pẹ̀lú ẹ̀nà ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé àánú lórí gbà ọ́ yes ọlọ́mọ ọmọ ṣàánú ẹni because nǹkan tẹ́nìkan ṣe tí wọ́n fi yìn tí wọ́n bọ̀ lọ́wọ́ ẹnìkan ṣerú ẹ̀ ó dá lápá ni o hmm. in fact ṣerú ẹ̀ wọ́n gbàgbé ẹsẹ̀ wọn hmm. so i'm happy for you mo bá ẹ dúpẹ́ lọ́dọ̀ lọ́hùn back my good friend. Okay. Mm? I'm, I'm, I'm, glad to be back in my father's land. Mm-hmm. <sighs> ọmọ kanaki kí n má parọ́ fún ẹ tí mo bá rí twins brother ẹ mo máa treat fọk ọbẹ like mo máa jẹ́ kó ṣe fún ní street mo máa jẹ́ kó fọ́ lórí ẹ̀gàn because èèyàn kí wọn because èèyàn kan kì í máa ń ṣe irú nǹkan tó ṣe yẹn kò múrú ẹ̀jẹ̀ gbé i'm telling you trust me wọ́n máa ṣe fún. ká ìwà ọ̀daràn nìyẹn besides mi need ikú ẹ̀ right now. but òun fẹ́ pa ẹni náà ṣé o mọ̀ ní ẹni tó ṣe gbogbo irú nǹkan báyìí fún ẹ pẹ̀lú ó fẹ́ pa ẹni ọlọ́nkọ̀ yọ ẹni náà you don't know lẹ́ni tó jẹ́ pé ó lójú nǹkan tí mi ò mọ̀ nípa yín àìmọye nǹkan oríṣiríṣi ló ti ṣe fún gan ó pẹ́ tó ti ń try fún bọ̀ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ náà. yínká èyí tí wọ́n mọ̀ nìyẹn hmm. so many other things ni mo ti ṣe fún tí wọ́n mọ̀ mọ́mí hmm, mo ní kẹ́ má wọ́n rèé. Cozinho contou mais chico. És tu? Não. Tu, tu já me foi com A mim? A, a mim? Uma pímpara. Sorry, doctor. Ah, no problema, my brother. níbi ọ̀rọ̀ twin brother yín tó wà nílẹ̀ so may need two options the first option ni pé a máa need láti get donor tó my donate kidney ká lè ṣe kidney transplant ní kíákíá or the other option ni pé tá a donor wọ́n need láti my wá síbí ká fi wọ́n waiting list Call them máa lọ fún dialysis pending the time tá a máa fi rí dónà because tá a bá gbé ìgbésẹ̀ tó wà nílẹ̀ yìí àwọn kankan lè bàjẹ́ tá a dẹ̀ pray kó ṣẹlẹ̀. ọ̀nkú solution kan lélẹ́yìí tẹ̀ ń ṣe yìí nǹkan tó wà nílẹ̀ ní kẹjẹ́ ká mójútó ní kíákíá ká mọ way forward. Doctor. Yeah. ṣé mi ò lè donate fún un. why not ẹ lè donate ìyẹn gan máa tètè jẹ́ kí iṣẹ́ ìtọ́jú wa yá ni but kẹ́ tó donate a máa carry out àwọn test kan lára yín ká lè mọ̀ bóyá ẹ máa wà compatible láti donate kidney yẹn fún un. okay no problem let's do what we have to do it's my blood. no problem that's nice no problem. Huh. Taiwo, American visa yes bí mo ṣe fẹ́ nìyẹn ṣíṣe o mọ̀ pé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní look mo máa mú ẹ lọ sí America kí ìwọ náà lọ pẹja kí n kọ́ ẹ ṣe ń pẹja so you can make some <laughs> real money Taiwo. you are full of surprises ìgbà wo ló ti ń plan eléyìí wo ọmọ ìyá ni wá we are the same blood is my duty láti ṣe é ó mọ̀ pé kò sẹ́ni tó bad tí wọn náà bá lówó mo fẹ́ kó lọ get ara rẹ̀ together because end of this week a máa kúrò lẹ́kọ̀ọ́ then mo dẹ̀ máa tún fún ẹ ní àwọn owó kan kó fi prepare ara ẹ káfílẹ̀ you know go you, you are my blood and, and, I, and I love you. ah yeah. <laughs> gbàbẹ́sì lamẹ́ríkà táíwò ah, wọ́n ti dárọ̀ táíwò. Ah. god Ah, oh my god oh my god o ṣe àdúrú nǹkan tó tó báyẹn fún un ó dẹ̀ fi nǹkan báyìí san fún ẹ no o bá má sọ ilé fún mi náà because eléyìí tó sọ yìí tí o ti jẹ́ kí n mọ̀ pé tí mo bá níbọn yẹ kí n pa twins brother báyìí no ṣé tí ìbọn bá wà lọ́mí tí tí mo jẹ́ kó understand pé tí mo confirm ẹ̀fẹ́ pé i have a gun ṣé o máa ní kí n má pa ni no o lè ní kí n má pa kò possible. Yinka just let it go. ẹ gbà mí ẹ gbà mí ẹ rà mí ah, ah. kẹ́hìndé dán gbogbo nǹkan báyìí wò ẹ jọ ibo ni kẹ́hìndé ti rí ìwà pálapàla tó wù yìí náà ta ló fi tiẹ̀ jọ báwo ni ó ṣe máa wà tó máa sọ pé ìkà kò ṣáà máa ṣe kà káàkiri ni lọ́jọ́ sí tó wá kí mi ń bí gbogbo pàǹtí tó rà sílẹ̀ fún mi kò tó four thousand naira gbogbo tó lòun kó bọ̀ kò tó four thousand naira kálẹ̀ kì í ṣèbejì ń sìn màá ní bóyá ọmọ àlè ni ìbejì ṣáà ní ibo lòun ti wá rí tiẹ̀ ṣé bí wọ́n rè tó tó tó tó gbogbo tó fi ń dá mi lọ́rùn ó pọ̀ lóríṣiríṣi ọ̀nà àfi kó máa bàyàn nínú jẹ́ ṣá mo gbọ́ pé gbogbo patí tó ń ṣe káàkiri nìyẹn kẹ́hìndé náà fi ń ṣe chairman gbogbo patí tó bá dé bí ìwẹ́gì ilé chairman kẹ́hìndé mi tó bá dé èmi ìyá ẹ̀dẹ̀ wà lẹ́yìn kò tẹsẹ̀ bọ̀ bí kò ní kò wá wà láfíà mi. mọ́ mi ṣé bàdámi kẹ́ni ṣe chairman káàkiri nìkan lẹ ní àwọn tó jẹ́ wípé wọ́n ṣe wedding pẹ̀lú chika girlfriend bàdámi táyé tẹ̀tẹ̀lẹ̀ gbà tán wà nàìjíríà tí wọn ò dẹ̀ sọ fún family kankan gbọ́. kẹ́hìndé o fẹ́ girlfriend táyé o fẹ́ mo dẹ̀ wá lù yìí ó dẹ̀ sọ fún mi. e ò mọ mi èmi náà ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé wọ́n ṣe wedding pẹ̀lú chika àti pàápàá gan ṣé ẹni tó wá síbí báyìí nígbà tí mo sick tí wọ́n fún yín lówó kankan láti treat mi ṣé ẹni màá wá sọ̀rọ̀ wọn fún yín pé wọ́n ṣe wedding ẹ wo èṣù ń gbénu bùrá mi kẹ́ni in fact àwọn gbọ̀ngàn láìdá tó ń gbénu ọmọ ènìyàn pẹ̀lú gbogbo nǹkan tọ́mọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú fámìlì yìí wọ́n mú nǹkan tó ṣẹlẹ̀ sí bọ́dà ń tayé àwọn gbọ̀ngàn lẹ́ẹ̀kan dìlé mú wọ́n tún wá hùwà kan ṣe hùwà yẹn ah in fact mo regret kan jẹ́ ẹ̀gbọ́n mi o. ẹ ẹ ẹ ẹ má wọ ẹ má wọrí o ó rò pé mo máa kú sẹ́wọ̀n ni. mi ò dẹ̀ kú. táyé ò ní kú ìwọ kì yóò kú kankan bí kì í ṣe yíyẹ lójú ẹ̀mí mi wàá ṣe rere wàá tún ṣe rere gbogbo àkúnlẹ̀ lọ́nà máa bá mi dá padà. mi ò jẹ́ kẹ́ni ẹnìkan kan mọ̀ pé mo wà ráhùn because èèyàn tó lè ṣerú nǹkan báyìí ó lè ràn aya assassin sí mi. Hmm. ẹ wo bùrá mi òótọ́ nìkan tẹ̀sán yẹn o because bùrá kẹ́ni wọ́n wà desperate gan ni kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe in fact yẹn lè predict ìwà tán lè wù lọ́la báyìí. Kẹ́hìndé Kẹ́hìndé Kẹ́hìndé ò máa ní pa mí kí ni gbogbo pálapàla yìí Táyé gbogbo àwọn nǹkan tó wà lọ́wọ́ Kẹ́hìndé kí la fẹ́ ṣe sí i ṣé bí a ṣe máa máa wòrè tó máa máa kó gbogbo ẹ lọ. mọ́mí ẹ ẹ má wọrí mo mo ní plan. ẹ̀mí lẹ́kùn ẹ̀mí lẹ́kùn èkejì mi ọ̀ èkejì mi ọ̀ ẹ̀mí lẹ́kùn. ah yeah how are you gentleman báwo ah, ojú yóò jọ mí mọ́. yeah oh, possible but very soon ó máa ó máa clear sí. okay please make you snap your way pé mo ní court láàárọ̀. òun náà ni mo ń sọ sẹ́mọ́nì kẹ́kọ̀ọ́ ní sùúrù very soon ó máa clear sí. wow babeski. Taiwo. No talk now. Excuse me. Gentlemen, why on? I mean, why all this? Oh, oh, yà ẹ́ lẹ́nu àbí? Ó yà ẹ́ lẹ́nu pé Táíwò tí ẹ̀yin fọkàn sí pé ó ti kú. Bó ṣe wà live, òun dẹ̀ ló ń wò ní Nàìjíríà yìí. Ẹni tí Ọlọ́run ò pa, kò séèyàn tó lè pa láéláé. Wo ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín, ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọlọ́run ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé irú èèyàn tí ẹ bá dọ́rùn nǹkan báyìí wò lélẹ̀ because tó bá jẹ́ pé èmi ni tó bá jẹ́ pé èmi lẹ bá dọ́rùn nǹkan báyìí wò I would have taken the law into my hands torí màá ti pẹ́ tipẹ́ tipẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó possible kò jẹ́ pé màmá sí ẹ ni. no iye tí mo gbọ́ ni pé ẹ̀wọ̀n gbére náà fi ẹ́ sí ní US àbí orí tí. mi ò báyìí wá bí it's it's people like you ló ń ba profession yìí jẹ́ you are a betrayer ìwọ ló ń pupa ìdí àpò pọ̀ pẹ̀lú kejì mi to take my properties. No, no, no. Ah, see, I can explain. See, don't touch me. Explain what now? Explain. Màá gbá má ní ilé tí o. Ah. Kí ló ṣe é tẹ̀sí padà padà báyìí? Ó dà gbóni yín, ọlọ́pàá yà arrest má ní ẹ wá sẹ́yìn náà ká lòmí Táíwò ni. Màá ní sí má ní ráìtì o. Ó dà gbóni yín yí sá. Iṣẹ́ kan náà ni à ń ṣe. Táíwò. Mo dẹ̀ mọ̀ pé mo gravity gbogbo ń tẹ̀ ń ṣe so you are under arrest. Eh? Yes. Taiwo. ẹ ń ṣe bálabàla. ẹ jọra ni mi mo yọ ayé ti jọra ju mi. Please, can I can I call? Please, can can, can you call can you, can you call who? màá ká kábàásì yọ̀dà kórìí márùn yìí náà ah. rẹ̀ sì bá mi sẹ́ ah, bàbá mi bá ń ṣeré o ẹgbà ẹgbà ó ti lé ah, bàbá ẹgbẹ́ márùn yìí jọ ẹgbà gbogbo sẹ́yìn àwọn tó lè ṣe. ọkọ àtayá ń Are you a commercial bike? Uh, yes, we are a transportation company. We run on Lagos Road. We can take you to anywhere within Lagos. You mean I can hire you for the whole day? You can if you want to. Okay, very good. I have a small job for you. I'm going to need him too. You guys work together, right? I'll talk to him, no problem. We'll go together. Okay, all right. kí ni ò bá ṣẹlẹ̀ I said how could you ìwọ abandon èmi àti ọmọ ò tí ẹ bẹ̀rù wò rárá ah kí ló dé gan-an are you that heartless ò ní conscience kankan rárá ni. no babe it's not it's not like that ìrìnkúrìn tí mo bá wọn rìn ló kó mi sí gbogbo wàhálà tí mo encounter cocaine tí mo gbé yẹn òun ló kó bá mi ọlọ́run ló yọ mí ò bá má rí mi mọ́ láéláé i'm so so sorry. <gasps> ìyá máa jẹ mí o ìyá máa jẹ mí o kò. <laughs> Ah! olórí ọlọ́run ló fìyà jẹ ní agbára ọlọ́run see there's something I want you to understand gbogbo nǹkan máa ń ṣẹlẹ̀ torí nǹkan kan ni. because irú nǹkan tó ṣẹlẹ̀ sóhun yẹn irú odò tó ń kó ọyàn àwọn ẹlòmíín kó ọrú odò bẹ́ẹ̀ tó jẹ́ pé omi yẹn máa gbé wọn lọ ni at least ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé bó ṣe pẹ́ tó náà ẹ ṣe padà ríra yín nínú àlàáfíà so on his behalf I'm saying sorry like we're, we're sorry. Um. I'm so sorry. I, I'll make it make it up to you. Mi ò kì í ọ̀lẹ. I'm so sorry. I never meant to, to hurt you. Please. Tyler. I'm sorry. Forgive me, please. Yeah, well, Emma. Ọlọ́run jẹ́ ká rọrùn ẹ̀kọ́. Okay? See, this call for a celebration. Látọ̀jọ́ ìdẹ́gbẹ̀dẹ́gbẹ̀ ayé ayé. Mo ń bọ̀ jẹ́ kí mi gbé lórí ìjà rẹ̀. I'm alright. You're fine, Yeah. Ọmọ ìyá ń dára wọn, ọkọ àtaya ń dára wọn. Ṣé ó wáyé àwọn ìbí? méjì tàbí lọ́jọ́ kan àti oh. wákàtí kan ó dára wọn. ìṣẹ́jú kan tàbẹ́sì tàbẹ́ ìdájọ́ bá dé ta ló máa rẹ́sìkì kò sí o. Ara la a ò mọnú, la ṣe ní kagbẹ̀ka yán tẹ̀mí. kejì mi. mo máa ní kágbákò ẹ̀kẹ́jì mi rẹ̀ mi. Iwo, Chika, how could you do this to me? With my twin brother? Yeah, Yinka, Kaide! So, this is Nkoti. I don't know me. Interview Shere. Ṣé ìyàwó? Kí ló ṣẹlẹ̀? I'm gonna kill him. Kill who? I'm gonna kill him. You can't kill anybody. Come on. You can't kill anybody. Kill him. No, no, no, no, Don't do this. Don't do this, please. Let me kill him. Don't do this. Come on. Kò sọ fún mi kò lówó dání ìlànà tó ti bàjẹ́ plans wa ni. Ó sọ fún mi kò wà lọ́wọ́ Why? Why? Why now? Relax. Hello guys. Oh my God. Wọ oh. ṣé ìyàwó ni wọ ìṣá? I plan to kill you. the you. Ah, ah, ah, ah, Ọfíìsà ah, ah, ah, eh, ah báyìí. Rẹ́sìkẹ̀ eh? ah, ìyá ah, ìyá. ah, ah How could you do this to me? ah, Taiwo, After Taiwo. all I've done uh, for you. Just relax. Iṣẹ́ èṣù ni. Tó bá tún pe orúkọ mi. Tó bá tún pe orúkọ mi officer ẹ kéèké easy ọlọ́run ti da ilá rẹ ọlọ́run ti da ilá rẹ. ọ̀rẹ́ ń dára wọn ó ń dára wọn ọmọ ìyá ń dára wọn ọkọ àtaya ń dára wọn ṣé ó wáyé láwọn ah. ìbejì tàbí lọ́jọ́ kan àti àti kan ó dára ìṣẹ́jú kan. Please. It's okay. Mo kàn fi kọ́ ẹ̀kan tuntun kan lára ẹ̀ ni. You, you ni the last person tí mo expect kó máa betray me na na na look at you look where you are. uncle Kenny kò bá anyway for your information gbogbo properties ọkọ mi ló ti ń tẹ̀ wá lọ́wọ́ díẹ̀ díẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹ̀ ló máa tẹ̀ wá lọ́wọ́ tán ṣé wàá rí òwe táwọn àgbàlagbà máa ń pa wípé ọlọ́run kì í ṣe bí èèyàn ní kábẹ̀ ẹ̀ wípé ẹ̀yìn gan-an lówó yẹn bá wẹ̀ but I'm grateful to God. wàá jẹ ìyà láyè nítorí ọ̀dàlẹ̀ ni. ẹ wo èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọlọ́run dojú àdúrà tì mí pé mi ò gbógun ayé mi lọ i'm grateful to God everything tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé ìyẹn máa fi ń kọ́gbọ́n sí mi. Táíwò jọ mo forí ìbejì bẹ́ẹ̀ mo fẹ́dún jọ bí bẹ́ẹ̀ jọ nìkan jẹ́ òyọ́ ah, eh, mi yìí jọ. it's hard of our hands right now ọlọ́run ni kò máa bẹ̀ kó dárí díẹ̀. mi ò ní ṣerú ẹ̀ mọ́ ọ̀rẹ́ ń dára wọn ó ń dára wọn ọmọ ìyá ń dára wọn ọkọ àtaya ṣé ó wáyé káwọn ìbejì tàbí lọ́jọ́ kan àti oh. wákàtí kan ó dára wọn ìṣẹ́jú oh. kan bàbẹ́sì bàbẹ́sì ọmọ ọlọ́fà mọ́jọ wo obìnrin lórí ọ̀rọ̀ kẹ́hìndé bá mi yáfin dáríjì pátápátá torí ọlọ́run ìwọ la gba àgbà ní ẹ̀ jẹ́ kó mọ̀ pé ìwọ la gbà fojú fo gbogbo ohun tó ṣe yìí torí ọlọ́run. mọ́mí mo ti gbọ́ alájọbí náà ni mo rò other otherwise n tí n bá ṣe fún kẹ́ni kò bá gbogbo ẹ̀ ló yé mi tèmi náà ni kó máa wo tèmi ìyá yín ni kó máa wo. wo ọmọdé tó rajà tó wá sọ níta bàbá ṣe tí kò mọ̀ pé kòkò yọ pàdánù. ọlọ́run dẹ̀ pọ́n wọnà lé ojú òní tiẹ̀ gbogbo ohun tó rò pó ti tán yìí ọlọ́run tó bá mi kó fún ẹ ní ìlọ́po mo mo mo ní plan kan ìyàwó mi àtọmọ mo ń plan láti mú un lọ sí America then mo wá ń wò pé n mú Tóyìn náà dání yeah this way a lè get better education Long yẹn. wàá mú Tóyìn lọ ọlọ́run máa ṣe é ó ṣe mí dúpẹ́ ọlọ́run wà pẹ̀lú ẹ̀ nítorí ó máa fi ṣe baálé ilé délẹ̀ ọlọ́run àbá mi fún ẹ gbogbo àkólú ẹ lọ́nà àbámi dá padà ojú òní tiẹ̀ torí òun náà mo dúpẹ́ o mo mọ̀ lóore o ọkàn á balẹ̀ o wà kérò délé ò ṣe lásán lágbára ọlọ́run gbogbo ètí mo tiẹ̀ ń sọ ò tiẹ̀ rẹ́rìn o ó kàn ṣáà mi rí lòun ṣe gbogbo ẹ̀ ò dáhùn ò rẹ́rìn ọkọ mi èjì rẹ ará ìṣòkò wíníwíní lójú orogún èjì wọ̀ràn lójú ìyá rẹ̀ ẹ ọ̀kan ni mo tọrọ méjì lùkọ́ ní tàn mí wá. ẹ jojú mi o last time tẹ́ ń tẹ̀sí fún mi ò dáa ẹ promise mi pé fún lówó ẹ sì lọ bẹ́ẹ̀. torí pé mi ò dẹ̀ rí nígbà tí mò ń lọ ní ìbá fún yín o. kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ́ sódà ká mọ̀ sátírà síra wa mo mọ̀ ohun tí mo lè sá sí yín mo mọ tí mo lè ṣàtọ́jà pé bẹ́ẹ̀ ṣe jókòó wọn ò pè kẹ́ ẹ mọ́ dìde. Ah. Ah, ẹ má ṣe yẹn ẹ má bínú. salamu aleykum alhaji salamu aleykum. ṣé o sì. mo wá rí yín ní alhaji. ṣé mo ti wí fún ọ pé gbogbo bọ́ọ̀bà tí wàá rí mi ilé ni kò ti máa rí mi. mo ní ọmọ dọ́fíìsì mi níbi tí n ti ń dàlejò lóhùn mọ́ àbí mo wú bẹ́ẹ̀ fún ọ gbogbo nǹkan bá fẹ́ bá mi sọ ẹjọ́ ìdílé. alhaji alhaji wọn wọ̀ sí báwọn alhaji èmi ò láì alájẹ káì alájẹ káì kàbíyà ah. ah, alájẹ ọmọ wọn ṣe bá wọn o ah. kí ni kókó a.